الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوكم الله àyìn ọlọ́run ọba lógo àmọ́ lórí lórí ọ̀pọ̀lọpọ̀ oore tí ń se fún wa àwa ń bẹ̀ ọlọ́run ọba gbogbo aburú ètò ìpín ń bẹ nínú iṣẹ́ wa ọlọ́run kí ọba ń ètò ìpín ń bẹ lórí àwọn wa ọlọ́run ṣàforíjì rẹ̀ fún wa ẹni tọ́lọ́run bá fi mọ̀nà ọ̀sẹ̀ tó lè rẹ̀ níbẹ̀ lọ́lẹ́ o ẹni tọ́lọ́run bá yẹ ìmọ̀nà kó ayé ọ̀sẹ̀ tó lè rẹ̀ níbẹ̀ àsọ̀nà ọlọ́run bá nínú ìjọsìn kò sóró ogún fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run bá ní ṣe ẹ̀rúsìn ọlọ́run bá sì ní pẹ̀lú ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ ọlọ́run bá ànábì ọlọ́run bá ń ralẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí ó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san akíra ní kíọ́lá ìkíọ́lá kí táwọn akíra lọ́jọ́ ìwé àlùkí àmọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ojú kejì nípa huququ zawjayn àti ṣàlàyé ṣáájú nípa huququ zawji ala zawjatihi ṣùgbọ́n lónìí a máa ṣàlàyé nípa huququ zawjati ala zawjiha èyí tí a sọ ṣáájú òun náà ni wọ ọkọ lórí ìyàwó ẹ̀ ṣùgbọ́n lónìí a máa sọ̀rọ̀ nípa ìwọ ìyàwó lórí ọkọ rẹ̀ ìwọ tí ìyàwó ní ìyẹn pé tí ọkọ ó fún ìyàwó ẹ̀ ìwọ yìí òun náà pọ̀ ṣùgbọ́n sì tó ṣe kókó kókó àwọn ìwọ̀ kan bẹ èyí tó jẹmọ́ níná àwọn ìwọ̀ kan bẹ èyí tó yàtọ̀ sí níná èyí tó jẹmọ́ níná nínú rẹ̀ ní o tá à ń pè ní ni o èyí tí ọkọ tó jẹ ìyàwó rẹ̀ tó gbọ́dọ̀ fún gbogbo ìgbà yòówù tí ìgbéyàwó báyìí nta ki pè ní sọdáàkì ọgbọ́dọ̀ jẹ́nìkan ṣe pé ọ tẹ̀lé àwọn òfin pọ̀ táwọn afá máa mú wa kò sí ohun tó burú ohun tá à ń pè ní ke kéèyàn kéde ọ pa á mọ́ bákan náà ya ikú pa á mọ́ kì si ṣe ohun dandan ni ìyàwó wa gbọ́dọ̀ gbà a fẹ́ fẹ́ a sì gbọ́dọ̀ lórí ọ̀rọ̀ máa rí rẹ̀ yìí ká jẹ́ nìkan tó yẹ pé a fún un tó bá fẹ́ èyí ni lọ́wọ́ fà tí àdìsí fi wá fún látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ti ń ṣàlàyé nípa pé kí obìnrin kó jẹ́ nìkan tó ṣe pé yọ́ sẹ̀ nírọ̀rùn sọ̀dáàkì èyí tí ó fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ púpọ̀ pé ẹni tó jẹ́ ìyàwó kó ṣe sọ̀dáàkí ẹ̀ kó ṣe nírọ̀rùn fún ẹni tó jẹ́ ọkọ gbogbo ìgbà yòówù tó bá ti rọ̀ fọ́kọ rẹ̀ ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá yóò máa fi àlùbáríkà sí sọ̀dáàkí náà yóò sì jẹ́ kí àlùbáríkà ogún ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá sọ pé wàá tún nìṣẹ́ àsọdọ̀kọ̀ ọ̀tì hìnnà nílà ẹ fún àwọn obìnrin ẹ fún wọn ní sọ̀dáàkì wọn ẹ fún wọn ní sọ̀dáàkì wọn owó ẹ̀bùn ìfẹ́ tó fi jẹ́ pé gbogbo àwọn àfà ni wọ́n panupọ̀ nípa pé ohun táwọn pé ń sọ̀dáàkì yìí ó lè jẹ owó tàbí kìí mọ́tò tàbí ohun tó ṣe pé ó ṣe sọ̀dọ̀wọ́ a lè tètè san a sì lè lọ lára a lè san bẹ́ẹ̀ a lè san gbogbo ẹ̀ a sì lè sin ìlẹ̀jì ńbẹ̀ a sì lè lọ́ gbogbo ẹ̀ lára ìgbà tá a bá jọ fẹnu kò ṣùgbọ́n o ìgbà yóò tá a bá sọ pé a fẹ́ san a gbọ́dọ̀ jẹ́ kí àkókò ní ọyẹ tí wọ́n bá fi yẹ a jẹ́ pé pẹ̀lú ìdùnnú rẹ̀ ni o máa rí yìí tá à ń pè ní sọdá kí kankan ni tọ́lọ́mọba ọba àlekẹ́lá tó fi ṣe abẹ́ obìnrin tó fi ṣe é lẹ́tọ̀ọ́ fún ọkùnrin láti lè débẹ̀ gbogbo ìgbà yòówù téèyàn bẹ́ẹ̀ ti sán àbí obìnrin yìí ìwọlé o tó fi jẹ́ pàdé bí i Muhammad sallallahu alaihi wasallam pé ayyuma imra'atin nukihat bi ghayri idni waliha obìnrin yòówù téèyàn bẹ́ẹ̀ fẹ́ pẹ̀lú láì jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda àwọn òbí ẹ̀ fani káwọ̀ àbàtẹ́dọ̀n àjẹ́ pé ìṣe igi rẹ̀ àgbàjẹ́ ni o níbi sọ́ọ́lẹ̀ mẹ́ta fanikahu batilun fanikahu batilun fanikahu batilun ìbàjẹ́ ní ìyí rẹ̀ ó débi kún sí ọlọ́run bá sọ pé fàyín dákọ̀lá bí ha tó bẹ́ẹ̀ ti wá wọlé tọ̀ fálà àlùmáhàrú yóò san owó ẹ̀bùnfẹ́ o yóò san o bímá ìsàhálà ní ìfọ̀rìjìhà pẹ̀lú ohun tó ṣe pé ti súnmọ́ lábẹ́ rẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ sanwó ẹ̀ ká lè bá a mọ bí ìwòyí fi wà ọkọ̀ sí ọ̀rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n bíta ń lọ́kọ́ yìí kásá mọ̀ pé nínú ìwọ̀ èyí tí ọkọ fún ìyàwó ẹ̀ òun náà ni máa wà ẹlẹ́ẹ̀kejì ó súnlẹ̀ ó ṣọ́rọ̀ máa zẹ ọjà kéèyàn bá ìyàwó gbé kọ́kọ́ bá ìyàwó gbé pẹ̀lú dáadáa ń táwọn pè ní ó súnlẹ̀ ó ṣọ́rọ̀ ó nǹkan kéèyàn bá gbé kéèyàn kéjì ẹ̀ ní dáadáa kọ́ fọlẹ̀ ádà bákan náà èèyàn gbọ́dọ̀ fàgbòkò ká o èèyàn gbọ́dọ̀ kó bàjẹ́ bá o èèyàn sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé gbogbo ohun tó bá lè ṣe ń sùta gbọ́dọ̀ dènà adam mutulẹ̀ kókó kì í máa lò kó dẹ́wà bákan náà àgbọ́dọ̀ ya ohun ìwọ rẹ̀ àgbọ́dọ̀ ya ohun lè lórí wàyẹ̀dìháwò lè bush tẹ̀lé àkọwọ̀ níbi sáà a sì gbọ́dọ̀ máa ṣàfihàn ìdùnnú sí a gbọ́dọ̀ máa dùnnú sí eléyìí ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá sọ pé wọ́n ṣe òhún na nínú màrò ẹ bá wọn obìnrin pẹ̀lú dáadáa o nínú sọ́ràtún nìsá láyà 19 ọlọ́run bá sọ ní sọ́ràtù bá kọ́wà náyà 228 pé wọ̀là húnnà mítù lẹ́dà rẹ̀ hínà bil ma'ruf ń bẹ fáwọn obìnrin o pẹ̀lú ohun tí ń bẹ fẹ́yìn náà ń bẹ fáwọn obìnrin náà kẹ̀mọ́ fún pẹ̀lú dáadáa àdébíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé khairukum khairukum bi ahlihi ẹni tó lóore jù nínú yín òun náà lẹni tó lóore jù fọwọ́ sí àwọn ìyàwó ẹ̀ wàhánà kọ́ ìrùkọ́ lè hàlẹ̀ èmi mo lóore jù sí àwọn ará ilé mi eléyìí ló jẹ́ wa nípa pé nínú ìwọ̀ kejì èyí tí ọkọ fún ìyàwó ẹ̀ òun náà ni ó sún lè ń ṣọ́rọ̀ ká bá ìyàwó wa gbé pẹ̀lú dáadáa ká bá gbé lọ́nà tó dáa ẹ̀ẹ́kẹta ẹ̀fà ká máa ná fún ìyàwó wa yóò jẹ yóò mu gbogbo eléyìí a gbọ́dọ̀ máa ná fún ọlọ́run bá ní pé ni yóò fi kòdó sáàtì ní sáàtì ọlọ́run kí kíkó ya ná o tọ́lọ́run bá fi tọ́lọ́run bá gba ẹnìkan láàyè kò nínú tọ́lọ́run fi gbà láàyè yìí àmọ́ kó lè wà lẹ́yìn rísíkò o yóò tọ́lọ́run bá kéré àrísìkí ẹ̀ fọ́lẹ́ yóò fi kò mí máa dáhùn lọ kọ́ nínú tọ́lọ́run bá jogún fóun náà láyò kálífù lọ ọ̀sẹ̀ ìlànà dáhà ọlọ́run bọ̀ kò gbé dẹ́kọ̀ ẹ̀dá lọ́rùn àfihàn tí ẹ̀dá bá ní lágbára eléyìí ààyè yìí bẹnu sọ́ọ̀tù tọ́lák ní ààyè ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ fún ẹni sọ́ọ̀tù bákọ́rà ní two thirty three pé wàhálà ni mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf fẹ́ni tí wọ́n bá bímọ fún ìyẹn lọ́kọ àájẹ́ àmú àáwọ̀ ọgbọ́dọ̀ wà fún irú ẹni bẹ́ẹ̀ fẹ́ máa ná fúyàwó náà pẹ̀lú dáadáa eléyìí ló já mọ̀ pé ní máa ná ìwọ̀ lọ jẹ́ fún ẹni tó ṣe pé ó jẹ́ ọkọ bẹ́ẹ̀ ni wàá ní wíwọ̀ gbogbo ohun tí obìnrin ọwọ̀ pátá gbogbo ohun tóbi máa ń wọ̀ aṣọ ni ẹgbàá ni ọ̀ṣọ́ ni gbogbo àwọn nǹkan yìí lọ́rùn ẹni tó jẹ́ ọkọ lọ́wà ọlọ́run anábì muhammad sallallahu alaihi wa sọ pé ittaqullaha fi nisa nínú àdéhùn kan tó múrégé tí àfàjábí gbọ́ wá ó sọ ọlọ́run bá ní pé ẹ̀fá ọlọ́run bá o ọdọ orí àwọn obìnrin o ẹ̀yìn bẹ̀ hún náà wà ní indocom olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún yín àkọsùmọ̀ hún nàbí àmọ́ni ti dá nígbà tẹ́ fi gbà wọn lọ́dọ̀ àwọn òbí wọn ẹgbà wọn pẹ̀lú ìgbàfipamọ́ náà ẹ mójútó wọn wàsàláltófò ọjà hún nàbí kálímàtì láà ọlọ́run bá ti sábẹ́ abẹ́ wọn dẹ̀tọ́ fún yín pẹ̀lú kóhùn fàyẹ̀kún rẹ̀ ọlọ́run bá ní kọ́ dẹ̀tọ́ fún yín ọlọ́run náà lè kó mọ̀ ìṣòro hàn tọ́ba jẹ́bẹ̀ ń bẹ lórí èèyàn ọkùnrin o àrísìkì wọn jẹ́ ẹ̀mú wọn bẹ lórí lọ́rùn yín ọ̀kẹ́sọ̀tọ̀ hàn àáwọ̀ wọn gbogbo àáwọ̀ sọ́rùn àáwọ̀ sẹ́sẹ̀ àáwọ̀ sí ti àáwọ̀ sọ́rùn àáwọ̀ sápá àáwọ̀ sí gbogbo bìyẹ̀wò tí èèyàn máa ń tóbi máa ń wọ nǹkan sí ń bẹ lọ́rùn yóò bẹ̀rẹ̀ màrò pẹ̀lú dáadáa pẹ̀lú dáadáa àfáwọn Muawiya ṣeré ọ sàlàyé kó mọ sọ pé ìròyìn sí ọlọ́run àgbà mọ́ haqqu zawjati ahaduna alayhi kí ni ìwọ ìyàwó ìyàwó rẹ̀ nìkan kẹwa lórí wa o ó ní pé à ń ha ìdàgbà ní ọgbọ́dọ̀ máa fún ìyàwó rẹ̀ jẹ nígbà tí wọn náà bá ń jẹ ní pé ohun tó bá ń jẹ ọgbọ́dọ̀ fún ìyàwó o ọ̀tẹ̀túhà ìdàtẹ̀sẹ̀t ó sì gbọ́dọ̀ fún wọ nígbà tí wọ́n ní ẹ̀bá ń wọ̀ ọba ra nkàrà ọgbọ́dọ̀ rà fóun náà ọba ra léèsì ọgbọ́dọ̀ rà fún ọba ra gíní ọgbọ́dọ̀ rà gíní fún ọba wa ní sọ́lọ̀ gbogbo àjẹ àmú ọ̀hún wà lọ́wọ́ o lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò sí làákàyè eléyìí àjẹ àmú àwọ̀ yìí kò sí yọkàn lọ́dọ̀ ìyàwó ẹ̀ lẹ́yìn kó súnmọ́ pọn ọjọ́ sùn lásán fala hawla wala quwwata illa billah gbogbo ọkùnrin tó bá ti rí báyìí tó yẹ pé ìyàwó ló jẹ́ pé ń fúnra rẹ̀ ní jíjẹ ń fúnra rẹ̀ ní mímu ń fúnra rẹ̀ ní wíwọ̀ kò sí ìtọ́kànwọ́ ọkọ gbà pé òun lọ́gbọ́n kọ lẹ́tà sósì ni o òun sì lọ́gbọ́n kọ lẹ́tà sí ìjáde àlùbáríkà nínú ìsẹ̀yìn ayé rẹ̀ àlùbáríkà ọ̀jáde kó nínú ìsẹ̀yìn ayé ẹ̀ gbogbo ọkùnrin yòówù tí bá ti ń ná lórí ìyàwó ẹ̀ àlùbáríkà máa wọ iṣẹ́ rẹ̀ tí ń ṣe àlùbáríkà máa wọ owó rẹ̀ tí ń ná ṣùgbọ́n gbogbo ẹni yòówù tó bá ti yọ àánà kúrò lọ́rùn ìyàwó ẹ̀ tí ọ̀ máa ná ọmọ bí ṣe ń jẹ mọ bí ṣe ń mu kò mọ bí ṣe ń wọ̀ nígbà tọkùnrin ó ti wá ṣe òun ní ó tún fẹ̀yà ní ó tún gbọ́ aṣọ́ọ́lẹ̀ ní ọ̀yọ́kùn ni wọ́n máa sọ fọkọ ìyàwó pé kí lẹ sè kí ló ń jẹ ẹ máa lé òpóhùn ló fi jíjẹ mú wọn lẹ́nu kì í tún sòwò ìyàwó ni ó yóò tún máa yẹ kà ló lóun ọ̀jẹ̀ eléyìí lóun ọ̀jẹ̀ inú bá tóbi ó tún lè lóun ọ̀jẹ̀ mọ́ àgbàyà gbọ̀ngọ̀sù ìdìdà rẹ̀ à <laughs> nǹkan àbànújẹ́ ni wọ́n fi ń sayọ̀ yìí o gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣerú rẹ̀ kò sì ní máa padà táwọn ẹ̀kẹ́ padà rí pé ìyàwó ọlọ́run bó gbogbo àlùbáríkà sọ́dọ̀ tiẹ̀ pàápàá jùlọ tíyàwó yìí bá ti wá jẹ́ nìkan tó fún un ní ná lórí àwọn ọmọ tiẹ̀ sí ìyọ̀ kankan mọ́ ẹ lórí àwọn ọmọ rẹ̀ ìgbé ìyàwó ìyàwó ní ṣe wàhálà lọ́sàn ṣe wàhálà lálẹ́ látara bẹ́ẹ̀ ẹ kẹ̀rí pé ìyàwó yìí àìsìkì tí ó máa pọ̀ sí nígbà tí ètò ìjẹ́ ọmú tí ó sì há gógógó fẹ̀yìntọ́jọ́ kọ̀ kí ló fà látara pé a nà á wọ̀ á mú èyí tí ń bẹ lọ́rùn rẹ̀ tó yẹ máa ṣe fún àwọn ìyàwó ẹ̀ kò sí fún wọn mọ́ látara bẹ́ẹ̀ ọlọ́run bá yọ àlùbáríkà kó ní ayé tiẹ̀ gbogbo ibi yòówù tó bá ti wá wáṣẹ́ sí yọ máa gbọ́ pé ah, kálẹ̀ bá wá ń jẹta ni ìbá sì ríṣẹ́ ah, ọmọ ṣe o ẹ̀yin mo sì fẹ́ gbéṣẹ́ yìí fún o ṣùgbọ́n gbà tẹ́ ẹ tètè wá nígbà tí gbé fẹ́ lómi o yọ máa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kó máa rí àánú ọlọ́run bá sí ìṣe làánú ọlọ́run bó máa fò ó kí ló fà nígbà ó jẹ́ pé àdúrà Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdìjẹ́dẹ̀ lọ́wọ́ líyá khairun min yadi ọwọ́ tí ń ná ó lóore ju ọwọ́ tí ń bẹ ní ti ń gbà lọ ọwọ́ tó wà lókè ó lóore ju ọwọ́ tí ń bẹ nísàlẹ̀ lọ ìyẹn náà sì ni wọ́n tọ ọjọ́ kọ kọ́wọ́ rẹ̀ máa wà lókè ní gbogbo ìgbà nígbà tí ọwọ́ ìyàwó rẹ̀ sì máa wà nísàlẹ̀ kí ìyàwó rẹ̀ máa tẹ́wọ́ kọ́ máa gbà kí wo sì lè máa ná níbẹ̀ lórí wa o níbẹ̀ nìṣẹ̀ ní ayé wa àti ìyàwó rẹ̀ wà tálùbáríkò sì máa gun ìṣẹ̀ ní ayé yín ṣùgbọ́n gbogbo ìgbà yóò tó bá jẹ́ pé òtún wá nẹ́ mọ́ o tún wá jẹ́ nìkan tó yẹ kó o tún gbà lọ́wọ́ ìyàwó rẹ ni <laughs> ọjọ́ kẹyìn ọlágbára ó léwu àìsìkí tó yẹ kọ́lọ́run bọ́ darí sọ́dọ̀ rẹ yọkẹ́ padà darí sọ́dọ̀ ìyàwó ni kọ́lọ́run kọ́ lọ́wọ́ pẹ̀lú eléyìí ẹ tún máa wá gbọ́ tó ọkọ míì tí ó tún máa fi àwọn ìyàwó yẹn gàn láàrin ara wọn yóò máa sọ pé òun jẹ́rìí alágbájá kò ní béèrè òun ni ó ti wá gbogbo bá ṣe jẹ àmú òun ni ó wà fún rẹ̀ òní dàmí láàmú ṣùgbọ́n yàrá kásègbè gbogbo ìgbà ló máa ń béèrè kí lájẹ kí láàmú ẹni tí béèrè yẹn gan ló fẹ́ dáadáa fún ọ ó fẹ́ jẹ́ káyìí sí kiri ó tún máa pọ̀ sí i àwọn ń bẹ lọ́hùn gbogbo bí àrísìkí gbogbo ọkọ tí bá ti ń ná bí ó ti máa pọ̀ sí i ọlọ́run máa ṣe fún ọ ọlọ́run jẹ́ àrísìkí yẹn máa pọ̀ sí o gbogbo ọkọ máa gbìyànjú láti máa náà kódà kì í máa wà aṣọ wíwọ̀ wọ̀rọ̀ náà bá gbé kọ́ lọ́rùn gbogbo bàtà wíwọ̀ wọ̀rọ̀ náà bá gbé kọ́ lọ́rùn torí pàna bí ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé wọ́lá hun náà alaykum rizquhunna lókìtì ọ̀tún hun náà lè mọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀wọ́ yín o àìsíkí àwọn obìnrin àti wíwọ̀ wọn ọ̀dọ̀wọ́ yín ọ̀rùn yín lọ́wọ́ obìnrin dáadáa tàbá sì gbàgbé ní sura tá a sọ lẹ́ẹ̀kan sọ́ọ̀tù bákọ́rà ní àyà two thirty three ọlọ́run bá ní pé wàhálà lè mọ olóòdì láhù oríṣìkì òun náà wọ̀kì sọ̀tù òun náà bí mà rọ̀ yóò máa bẹ̀fẹ́ ni wọ́n bímọ fún á jáàmù lórí àwọn ìyàwó ẹ̀ á fi sọ́rùn á wọ̀ sọ́rùn ọrùn rẹ̀ lọ́wọ́ pẹ̀lú dáadáa àǹfààní tó sì wà níbi eléyìí òun náà ni pé ó kéré pin àwọn olùmọ̀ ni pé ọkọ ọ máa ra aṣọ méjì láàrin ọdún fún ìyàwó rẹ̀ gbọ́ mi dáadáa o ó kéré pin ní ìsọpọ́pọ̀ o ṣùgbọ́n ọ̀pọ̀ kò níye ṣùgbọ́n wàá ní o ní rárá ìyàwó rẹ̀ gbọ́dọ̀ máa ní aṣọ méjì tí ó máa wọ̀ lọ́dún àrínà àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa pé aṣọ ọgbà òjò àti aṣọ ọgbà ẹ̀rùn a gbọ́dọ̀ máa ra eléyìí fún wọn lọ́dọọdún a náà lómi tó sọ pé aṣọ ọdún ọdún àti ọdún kejì ọdún àti ọdún bá ti rà á eléyìí ni ìwọ̀ ńlá tí ń bẹ lọ́rùn rẹ ẹni pé kásá ti máa gbìyànjú láti máa raṣọ méjì ó kéré pin tọ́lọ́run bá ní kó lágbára kó lè ra mẹ́ta kó lè ra mẹ́rin kó lè ra márùn kódà kó lè ra mẹ́wàá fúyàwó rẹ bí bùkátà bá ti bèrè sun tó ọlọ́run bọ́ fàlùbákà sí fún un. bákan náà ilé ìgbé tí ìyàwó máa gbé sùkúnà ọ̀rìn yẹn lọ́jẹ́ fẹ́ni tó jẹ́ ọkọ ibi tíyàwó ó gbé àgbọ́dọ̀ bá wa bíyàwó bá pé méjì inú ilé tẹ́nì wọn máa gbé ọ̀rọ̀ ẹ̀yàn ni àwọn olùmọ̀ wọ́n ṣàtúntò láàrin ara wọn pé sílé kọ̀ọ̀kan ni àbí yàrá kọ̀ọ̀kan èyí tó gún régé náà ni pé èyí tó pé yọ gba àyè ibi tí ibi tí ibi tí máa dáná gbogbo àwọn eléyìí òun là ń pè ní ilé ìgbé fóbìnrin bọ́láwọn bá ṣe wá gbà yẹn láyè sí ṣùgbọ́n ó burú o kíyàwó méjì kí wọ́n máa gbé yàrá kan ṣoṣo àwọn yẹn ń ṣe láwùjọ ta wà yóò ṣùgbọ́n burú púpọ̀ kódà rẹ̀ ń sọ pé ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin wọ́n máa sọ ní yàrá kan náà ṣoṣo lá ilaha illallah ẹnu orun bá kàn ní ọ̀bọ̀ sórí bẹ́ẹ̀dì igun kọ̀ọ̀kan iná ìyàwó kọ̀ọ̀kan kó ẹrù tiẹ̀ sí igun ilé kọ̀ọ̀kan ẹni orun bá kàn yóò sọ irú ẹ̀rí tọkọ eléyìí nǹkan tó ṣe tó burú jáì ni nígbà tó tó gèlè tì kí ló mú fìn sí ilé tóbìnrin ó gbé àwọn èèyàn ní àgbọ́dọ̀ bá wa àwọn olùmọ̀ ní pé wàá jíbátú lè jẹ́ òjá aláàzájì hàbí ti fa ọkọ àwọn èèyàn lọ́jẹ̀ fún ọkọ láti bá ibi tíyàwó rẹ̀ ó gbé láti bá wa àwọn èèyàn lọ́jẹ̀ o ọlọ́run bá sọ pé askinu hunna min haisu sakantum min wujudikum ẹ fi wọ́n gbé bí yòówù tẹ́ ẹ bá ń gbé o nínú àwọn ọ̀lẹ́ yìí fi wọ́n gbé bẹ́ẹ̀ bákan náà gbogbo bọ́lá bá ti wá fún wa mọ́ náà ní ká sí mo ti pé lágbára ju yàrá kan lọ pẹ̀lú ìyàwó tí ọba ti lágbára jù bẹ́ẹ̀ lọ kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní pé yóò fi kòtò sáàtì ní sáàtì ọmọ kó dé wa lé rìskòhún rìskòhún fàlẹ̀ yóò fi kò ní mà dáhó lọ. kónkálùkù ọ̀nà lórí bọ́lọ́run bá ti gbà á láàyè fún ẹni tọ́lọ́run bá kéré àrísìkí fún ọ̀nà nínú tọ́lọ́run bá jogún fún. tọ́lọ́kùn tọ́lọ́run bá fún náà ní yàrá kan tó fàtẹ́kù lọ́wọ́ mọ́sítàtọ̀ ọ̀tọ́m ọ̀pá àlọ́ bàbá gbà rẹ̀ bá ṣe mọ̀ ọ̀wọ́ tọ́lọ́run bá fún ní ààyè self contain síbẹ̀ ọlọ́run bó fà ìgbàkà sí àrísìkí rẹ̀ ọlọ́run bá ní kó tún gbá ìjù bẹ́ẹ̀ lọ tó di two bedroom flat oore náà tún ni oore ń tẹ̀síwájú ọlọ́run bá ní kó jù bẹ́ẹ̀ lọ kó di three bedroom flat oore ńlá ni ọlọ́run bá kó jù bẹ́ẹ̀ lọ kó di four bedroom flat oore tún pọ̀ sí i tó tún bá di duplex ah allah akbar alhamdulilayi rabbil alamin tọ́lọ́run bá bá yín ṣe ọlọ́run ní kẹ́ ẹ̀kọ́ lè tì yín ilé ọ̀dà púpọ̀ jù pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí náà ni àkọlé tá a kà kalẹ̀ yìí bí ojúlé mẹ́jọ bó ṣe dáa tó àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń bẹ ń bẹ̀ àwọn wàhálà tí máa ń bẹ ń bẹ̀ lójú jẹ́ pé kò dáa ẹni tó bá jẹ́ nìkan tó jẹ́ ẹni tó fẹ́ fẹ̀sìn pàápàá jùlọ àmú àmú wọ̀ níjàábù níjẹ̀lìbáàbù nínú ìkọ́ọ̀bù olé ojúlé yóò ṣòro fún ẹni bẹ́ẹ̀ láti máa gbé wàhálà ọ̀pọ̀ wàhálà ọ̀pọ̀ ọ̀tá ikú bóyá self ni two bedroom flat ni three bedroom flat ni ah, ọlọ́run bàbá àlekẹ́ yóò ṣe náà fún wa bàbá sì lágbára mọ́ ọlọ́run kó fàlùbáríkà sí fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n má sì gbàgbára rẹ lọ wọ́tọ̀ ọjọ́ kọ má jẹ́ kí ìyàwó rẹ ó tí ọ̀rọ̀ má jẹ́ ó tí ọ gírígírí ọlọ́run bá wọ́n fi mọ̀hàrá pé alitujmau zawjat fi baytin wahida ǹjẹ́ a lè kó àwọn obìnrin a lè kó wọn sílé kan náà ṣoṣo ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ká kó wọn sínú ilé kan náà ṣoṣo ittafaqa al-fuqaha ala annahu la yajuzu al-jam'u bayna imra'atayn fi maskanin wahidin àwọn olùmọ̀ ní pé gbogbo àwọn olùmọ̀ ni wọ́n sọ ọ́nà kò fi kọ̀ṣẹ̀tọ́ láti fi obìnrin méjì sínú ilé kan ṣoṣo لأن ذلك ليس من المعاشرة بالمعروف wọ́n ní kókò sínú pa bá wọn gbé pẹ̀lú dáadáa ọ̀lẹ́ àná yóò adì ilẹ̀ lè kó sóòmà wọ́n ní kódà yóò pèpè lọ síbi ìjà lónìí ìjà lọ́la aláti ní àṣà rẹ̀ àníhà èyí tí a sọ fún kìlọ̀ rẹ̀ fún akókò má máa jà lẹ́nà kó lọ wáhídà tí nínú homa kọ́dí tẹ́sìmà hasahu ìdá àtàlẹ́ òkòrò áwùtàwà dáadáa tó pẹ́ ní kọ̀ọ̀kan nú wọn ni wọ́n máa gbọ́ ohun tí ò yẹ kí wọ́n gbọ́ wọ́n máa rí ohun tí ò yẹ kí wọ́n rí inú wọn sì ní dùn sí mímọ yòófì yorùbá ìnáhùnmọ́ làdáwà wọlé kíra èyí tí ó jẹ́ kí ọ̀tá wà láàrin wọn àti owú jíjẹ wọn ní olùjọmọ bẹ́ẹ̀ ni mọ̀ràtẹ́ni fi mọ́sánù wáhid hapkò ní hajj sọ̀dọ̀ àkùnrin kákọ̀ kákọ̀ obìnrin méjì papọ̀ sínú ilé kan yìí ìwọ̀ kan ni tó sì pé ó jẹ́ ìwọ̀ fún wọn èyí sọ̀tọ̀ tó bèrè lọ́hùn mọ́ ìdẹ̀rùjọ́ ṣùgbọ́n wọn ò wọ́n sàlàyé pé táwọn méjèèjì bá yọnu sí tó àti pé ìyọnu wọn ó ti di pé ó ti dẹ̀tọ́ náà nù ó ti dẹ̀tọ́ náà nù ṣùgbọ́n àwọn táwọn olùmọ̀ ń sọ yìí tó pé wọ́n ti máa ń kọ́lé lọ́yọ̀ àtijọ́ ibi táwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ọkọ̀ tó kọ́lé ojúlé mẹ́jọ sáwọn àdúgbò tó lọ́wọ́ kọ́lé ojúlé mẹ́jọ míì bí ẹ̀ ló fi jẹ́ pé báyà ṣe ń kọ́lé lónìí nígbà míì wọ́n yàtọ̀ sí wọn ń sọ yìí lẹ́yìn pé wọ́n ti máa ń kọ́lé láyé àtijọ́ òun ni pé ilé tí ò ní bùkátà ìyàwó kan lórí ó jẹ́ pé ilé àwọn ìyàwó ànábì Musa aláwọ àlọsọlám ilé tí ò ní ju bùkátà ìyàwó kọ̀ọ̀kan lọ ní ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí a kó yàrá mẹ́jọ sójú kan náà èyí sì ìyàwó kan ò lè gbé gbogbo yàrá mẹ́jọ yìí bẹ́ẹ̀ la fi máa ń ṣàlàyé pé èyí tí wọ́n máa jọ lónìí òun náà ní ká fi ìyàwó kálàfin tó ń kálukú bá wà ní yàrá tiẹ̀ tá a sì wá kí tí ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn sì tó gbọ́n bẹ́ẹ̀ láti ṣàlàyé fún wa pé ilé tó jẹ́ self contained tó jẹ́ two bedroom flat tó jẹ́ three bedroom flat tó jẹ́ four bedroom flat tó jẹ́ duplex lọ́jọ́ nǹkan pé ọ̀dà fún àwọn obìnrin tó sì lè máa lọ bá súnlẹ̀ tó sì lè máa lọ bá ìlànà mú ajẹ́nifẹ́kàtọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹfà àtàlà tó fo bìzẹ́ òjá ọmọlẹ́ àbáhàn ti ha

kọ́ máa máa jẹ́ nìkan tó pé yóò máa ríra rẹ̀ tí yóò máa sọ fúnra rẹ̀ pé ìyàwó òun bàjẹ́ ní gbogbo ìgbà ó bàjẹ́ tí wọ́n ń rẹ ni nígbà ọmọ pé ìṣẹgbẹ́ rẹ̀ kí lọ́nà ọ̀fẹ́ sí torí pé mọ̀ ní ẹ̀mí kọ́kọ́ kó ju ìyàwó lọ ó kéré pin ó lè ọgọ́ta ọdún àádọ́rin ọdún ọgọ́rin ọdún ọkọ lè fi ju ìyàwó ẹ̀ lọ ọ̀sùn tó burú bẹ́ẹ̀ nínú òfin Islam èsì tọ́nà bá fi ọ̀nà àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà rí ìyàwó Aisha nígbà tí àlẹ́bí wa Muhammad sallallahu alayhi sallam fi fẹ́ wọn tó sì fi wọlé tọ̀ wọ́n wọn ń lọ́mọ ọdún mẹ́sàn-án nígbà tí ń sọ ọlọ́run bá sì ń bẹ ní ọmọ ọdún fifty four years nígbà tí ó wà ní ọmọ ọdún bíi fifty years ní ìlànà bí i Muhammad sallallahu alaihi wa sallam lọ tẹ̀wọ̀n nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ó fi padà wá bíi fifty three to fifty four years ìyàwó àìsà ti ń pè lọ́mọ ọdún mẹ́sàn-án tó bó ń sọ ọlọ́run bá ń jáde láyé ìyàwó àìsà ti jẹ ọmọ ọdún méjìdínlógún lọ eighteen years wọ́n sì bára wọn gbé ìrìn tó tó ọdún mẹ́sàn-án àti ọmọ ọdún mẹ́sàn-án kánẹ̀dẹ̀ tó ti sún kánẹ̀dẹ̀ ti sún mọ́ tó ti wọ̀ ká lè bá àwọn ọjọ́ orí tó ń bẹ láàrin wọn ìsọdún kékeré gbé forty five years in ìgbàfà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti ìyàwó Aisha pẹ̀lú bẹ́ẹ̀ ànábì àmọ́ abá sáré ìdíje ànábì àmọ́ ní tààmì ìsàdínkù máa bọ̀ kájọ ṣeré ìdíje wọ́n sì jọ ṣeré ìdíje débi pé ńgbà wọ́n jọ ṣeré ìdíje níjọ́ kan ìyàwó Aisha ọ̀dà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n gbà tó yá ìyàwó àìsà délé ọkọ tán dáadáa ìjà ọkọ gbà láyé fojú fọkànbalẹ̀ dé ìjà wa ti bẹ̀rẹ̀ sí sára ti bẹ̀rẹ̀ sí lára ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ti ní káwọn ọjọ́ sami ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wà á là ìṣọ́nà wa bẹ̀rẹ̀ sí rẹ́rìn ẹ̀yẹ̀kọ́ wọn sọ fún ìyàwó àìsà báyìí pé àádìí hílítìrì èyí tẹ́bi náà fi lọ́ọ́ yìí kọ́ máa ṣe déédéé ìjọ náà fi là eléyìí ni ohun tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀sà ní ti gbà wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí àdé ti fi ń bẹnu mùsùlùmí Muhammad ní ìdí ẹ̀yẹ kẹfà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alaihi wa sallam a máa bá àwọn ìyàwó rẹ̀ a máa bá wọn ṣe máa bá wọn tagi a máa bá wọn ṣeré máa bá wọn túkẹ́ àti máa bá wọn sọ̀rọ̀ inú kẹta ní ọgbọ́dọ̀ ìyàwó wa jẹ wá ni bákan náà an yusmiru máa zawjatihi yuhaddithuha wa yastami'u ila hadithiha nínú ìwọ̀ tó jẹ́wọ́ ẹlẹ́ẹ̀kẹfà tí ìyàwó wa jẹ wá tàgbọ́tàwàtàjọ kọ̀ tàgbọ́dọ̀ fún ìyàwó tọkọ gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ òun náà ni a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ìfà máa jókòó tì í lọ́dọ̀ a máa bá a sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ a máa gbọ́rọ̀ ẹnu ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ráyè ti ìyàwó ẹ̀ ìyàwó lòun lọ́rọ̀ tóun fẹ́ sọ ọ́ ọkọ mi mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ ọ́ nígbà tó bá yẹ ti ibi bá fẹ́ lóun fẹ́ sọ̀rọ̀ ìyà lọ́kọ́ máa lo òun ẹ̀rẹ̀ mi ò tiẹ̀ fárígá yóò ní wò tiẹ̀ wá ní ṣé ìwọ ní ọ̀ráyè o àbọ̀ ọ̀báráyè rẹ̀ wáyé síta ya wáyé dídí ọmọ àbọ̀ sọ̀rọ̀ gbogbo ìgbà tíyàwó ọkọ bá sọ̀rọ̀ ọkọ sun tó burú àwọn obìnrin nínú àdáwọn tó lọ́wọ́n bá dá wọn tí wọ́n bá fẹ́ sọ pé mo lọ ọjà mo sì ra ewédú bọ̀ wá lánàá ewédú ọ̀hún là ń jẹ níìsín wọ́n lè yà lọ gbá wọ́n lè yà lọ àwo ohun tó sọ tán nígbà míì a máa bẹ tó ṣe pé ó fẹ́ ṣàlàyé nípa pé ibi ìyàwó tóun fẹ́ lọ lọ́la ẹni tí ń ṣèyàwó ló fẹ́ fi máa wá lápèjúwe ó lè sọ ọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ ìyàwó yìí tí ó tóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbógún ìṣẹ́jú ìwọ́n tó ọjọ́ kan lọ́ọ́ farabalẹ̀ gbọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀ gbọ́dọ̀ sọ pé òní láàká yìí kò gbọ́n ó fi ẹ̀pónú tó ọba jẹ́ orin sọmọ́ yóò padà wọ́n lórí tí ọmọ àlọ́sọ fún ta ẹni tó bá sì ń sọ ti náà náà máa nífẹ̀ẹ́ sí o níbi àwọn Muhammad sallallahu alayhi wa sallam ti bá náà ti máa ń gbọ́ àdìsí tó gún gbọ̀n náà nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim ìyàwó Aisha àwọn aláwọn fẹ́ bá nàbí sọ̀rọ̀ níjọ́ kan wọ́n fẹ́ sọ ìtàn kan fún wọn wọ́n bá gbé ìtàn ọ̀hún ìtàn nípa àwọn obìnrin mọ́kànlá àwọn obìnrin mọ́kànlá yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí mú lọ́kọ̀ọ̀kan wọ́n ti ń parí ìkíní wọ́n mú kejì wọ́n ń parí kejì wọ́n mú kẹta wọ́n ń parí kẹta wọ́n mú kẹrin wọ́n mú kẹrin wọ́n ń parí kẹrin tí wọ́n mú karùn-ún wọ́n ń parí karùn-ún tí wọ́n mú kẹfà bí wọ́n ṣe ń bọ́ sí kẹfà tí wọ́n ń bọ́ sí keje ìkẹjọ ìkẹsẹ̀ ìkẹwàá tí dórí ìkọkànlá tó wá jẹ́ pé ìkọkànlá yìí òun ni ìyàwó yẹn ló ń sọ nípa ọkọ rẹ̀ tí ń jẹ́ àbúzádà yẹn títí ń sọ fún ìyàwó sàn sọ fún ẹni pé fàmà ta ní ń yẹn sọ nípa ọ̀rọ̀ àbúzẹ́rìn ó tún síbi míì nínú àwọn yẹn nínú yẹn màmá bàbá ó tún sọ nípa náà pé ta là ń pè ní yẹn ta là ń pè bẹ́ẹ̀ ó sọ nípa tiẹ̀ náà ó túbọ̀ síbi ibnu abi zara ọmọ bàbá zara ó ti sọ nípa tiẹ̀ náà bó ti sọ ọ́ tán ó ti sọ nípa járíyàtú abu zara ọmọ ọ̀dọ́ abu zara járíyà rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ lóbìnrin ó ti sọ tiẹ̀ náà gbogbo wọn ibi tí bẹ́ẹ̀ sí sọ lọ́wọ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó wọn bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn tó ṣùgbọ́n níkẹyìn tó padà di pé òrùka àtàwọn nǹkan ẹni tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ó ṣe ọfà tí yàrá ìṣàgbọ̀n àṣàlẹ̀ pé lẹ́yìn ìgbà tó ń sọ tán ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ó ń tù lákì àbí zẹlẹ̀ yóò mọ̀ zẹlẹ̀ èmi ànábì dàbí bẹ́ẹ̀ sí ọ bí mo ṣe jẹ́ sí ọ bí àbújá mi ṣe jẹ́ sí ọmọ zẹlẹ̀ èmi ànábì náà jẹ́ sí rẹ̀ Aisha o ẹ gbólóhùn tí ó jù bẹ́ẹ̀ náà lọ gbogbo ọ̀rọ̀ táyísà ti ń sọ bàlá anábíkà fi ọ̀rọ̀ gbólóhùn kan kẹsì parí ẹ̀ pé kò ń tò lákì kàábì zẹ́dà ẹ̀ the home is zẹ́dà ẹ̀ ń pè parí ẹ̀ náà bẹ́ẹ̀ ni nìkan àná fún àbáwọn ìyàwó àlè tí wọ́n bá sọ̀rọ̀ lọ látọ̀rọ̀ àbí wọ́n sọ tẹ́lẹ̀ ò pé bá máa ní pé sọ ohun tó sọ píà àwa ni láàkáyè ni òpònú ni ní ọ́ ni rárá o ẹjọ́ sọ ẹjọ́ sọ tẹ́lẹ̀ kódà ẹ̀tún máa bá tù pẹ́ ẹ̀tún máa bá dá sí i tọ́ba wa sọ ọ̀dọ́ fẹ́ gbà á nímọ̀ràn á nípa wa sọ yìí báyìí nìyí.

tó láàṣì ni bíyàwó ó sì mọ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó ti di ọrùn wọ ọkọ ó sì gbọ́dọ̀ máa jẹ́ nìkan tó máa kápá mọ́ bí ó sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run tó o bá ti mọ̀ ọ́ nípa bó ṣe kọ́ lẹ́sìn ìyàjọ́ ọlọ́ọ̀kọ́ níta níbi tí ò ti ní ṣàbùrú ọlọ́run bọba lè kan sọ pé yáyá ládé náà mọ́nà wọ́n fẹ́ yẹ́ lè wà gbọ́dọ̀ kó àwọn tó ṣàkọ̀mù wà àlékùn rọ̀ ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín àtàwọn ará ilé yín kó níbi iná o iná wo ni ọ̀kúdù àlẹ́sọ̀ wọlé fi jàrọ iná tó pé èèyàn àti àlùjẹ̀nù ni wọ́n fi kó o ìyàwó mùsálámà ó ní pé ìsákọ̀tà nàbí ọ̀sán dátàlá ìlà ànábì jí lórí ọjọ́ kan nínú àwọn nǹkan tó fi kọ́ àwọn ìyàwó rẹ̀ mùsálámà ń jọ nẹni pé ó ní subhanallah ماذا أنزل ليلة من الفتن وماذا فتح من الخزائن أيقظوا صواحب الحجر àrùbà káàṣíyà sí fi dúníyà àríyà tó fi àkhírà ilé ìrìgbólóhùn tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ ìyàwó mùsàlámà níjọ́ náà nígbà tó jí ó ní àfọmọ́kọ́ máa bẹ fọ́lọ́wọ́n bá o kí ni wọ́n sọ kalẹ̀ lóru òní yìí nínú àdẹ́wò nínú fìtínà kí ni wọ́n tún sí kalẹ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ ìfi pé lẹ̀ ọbẹ̀ sí sọ lọ títí tó fi padà wá débi pé ó ní pé àìkọ̀dù sọ̀wọ́ àhíbalẹ̀ hujab kí ni túmọ̀ rẹ̀ àìkọ̀dù àzíwájàhù kéyẹkùnà fẹ̀yìṣẹ̀dín kí wọ́n ya jí àwọn ìyàwó kó ya já àwọn ìyàwó rẹ̀ torí kí wọ́n lè kírun faruba káàsì àti fìdúnìyà mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọṣọ láyé àárín àti fìdà àkhírà ṣùgbọ́n ìhòhò ni wọ́n wà tó bá jẹ́ òdàlùkìyàmà ẹ wo ẹ̀kọ́ owó iyebíye èyí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó fi kọ́ àwọn ìyàwó rẹ̀ níjọ́ náà nínú ohun tá a ní lọ́rùn sáwọn ìyàwó wa òun náà ní ká wá bá sì jẹ́ nìkan ṣe wọ́n mú ẹ̀kọ́ ẹ̀sìn nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tá a gbọ́dọ̀ fi kọ́ wọn òun náà ní pípò láti máa jẹ́ nìkan tá kí ìjọsìn ó dùn wọn dáadáa afa abu yọrọ sọ pé ń sọ ọlọ́run bá sọ pé rahimu allahu rajulan qama min al-layli fasalla kọ́lọ́n kọ́ bá ń kí tó dìde lóru tó sì kírun wàhálà kọ́ bẹ̀rẹ̀ mọ́ra àtàwọn pàṣẹ lẹ́tì ó sì jíyàwó rẹ̀ náà pé kóun lóò kírun fàyìn albert lẹ́dọ̀ àfihànjú hàmà nígbà tí ìyàwó yìí bá sì kọ̀ ó fún ọmọ sí lójú kó lè bá àdìdì bẹ́ẹ̀ náà ìdàkejì náà wọ̀ ọ́hìnmọ̀ lọ ìmọ̀ra à kọ́lọ́n kọ́ bá mi ṣe dáadáa fóbìnrin kẹ́ o kọ́ ọmọ tìmílẹ̀ lẹ́yìn tóun náà jí lóru fàṣọ́ọ̀lẹ́tì ó sì kírun òru táwọn jahajot wà áyíkọ̀ lọ́dún kóhun lè kírun fàyìnà àbà tọkọ rẹ̀ bá kọjá rẹ̀ tí ó dìde na hajjfi ìwádìí ìhìnmá òun náà fẹ́ omi sí lójú láti dìde kó lè eléyìí nínú pé à ń tara wa jí síbi ẹ̀sìn ọlọ́run ni àfi kọ́ra wa ẹ̀sìn ọlọ́run náà ọlọ́run kó lè fún wa ojúṣe ọkọ ẹ̀ bákan náà أن يغض الطرف عن بعض أخطائها ما لم يكن فيه إخلال بشرع الله ó gbọ́dọ̀ máa gbójú kúrò níbi àwọn àṣìṣe èyí tí ìyàwó ẹ̀ bá ṣe kó máa gbójú kúrò ń bẹ́ẹ̀ kó máa gbójú kúrò ń bẹ́ẹ̀ kó máa yẹ kó gbogbo àwọn àṣìṣe rẹ̀ mẹ́fà máa yàn lé e lọ́wọ́ gbogbo ògbà nìyàwó yìí máa ṣe lọ́dọ̀ tiẹ̀ ìwọ́tọ̀ ọjọ́ kọ gbogbo ògbà kọ̀sá máa ṣe ni kọ̀sá máa ṣe ni kọ̀sá máa ṣe ni kí ló dé gbójú kúrò bí ọ̀pọ̀lọpọ̀ Muhammad sallallahu alaihi wa la yafriqu mu'minun mu'minun mu'minan olùgbàwòrán lọ́kùnrin kò ní kórìíra olùgbàwòrán lóbìnrin ní kẹrì àmìnà àkọlùkọ́ni tó bá kórìíra ìwà kan lára rẹ̀ rọ́bì àmìnà àkọ́n kọ́ yọnu sí mìíràn èyí tó bá ń rí lára ẹ̀ ètí gbogbo ẹ̀ náà kó fi kórìíra nínú ìwà ẹlẹ́ẹ̀kẹsàn lélẹ́ ìwà nínú ìwà ẹlẹ́ẹ̀kẹwàá an la yu'addiha bi darbiha fi wajhiha aw kò gbọ́dọ̀ máa ṣe ìyàwó rẹ̀ ní ṣùtá pẹ̀lú pé kó máa nà á pàápàá jùlọ kó máa nà á lójú àti kó máa rìn sílé léyìí tí ó máa wá pa ìyàwó lẹ́kún nàbí Muhammad sallallahu alaihi wa sallam nínú àdéhìsì tí ó bá ti kà lọ sẹ́yìn wọ́n ní pé wala tadribul wajha ọ gbọ́dọ̀ máa nà ìyàwó rẹ̀ lójú o ọ gbọ́dọ̀ máa nà ń fèsì gbogbo fèsì yẹn ọ gbọ́dọ̀ nà ọwọ́ ayé ẹgba kókó bò lójú tàbí kọ ọjọ́ nìkan tó yẹ pé ọbẹ̀ sí náà pankẹ́rẹ́ tàbí ọbẹ̀ sí gba lójú gba nímú gba létí wà látọkọ bẹ̀ ó sì gbọ́dọ̀ bo lábojú abimú léyìí tí ọmọ wa bànújẹ́ tó fi wá rìn tó fi rìn sílé tí ọmọ wa bànújẹ́ bákan náà sallallahu alaihi sọ pé láàyè jìnnìjọ ẹnì kọ̀ọ̀kan na ìyàwó ثم يجامعها في آخر اليوم ẹ̀yìn gbọ́ wá náà tán ọwá bẹ̀rẹ̀ sí jẹ́ nìkan tí tó wà ń pè lóru fóun fẹ́ súnmọ́ ah, ah. ẹni tó ti nà lọ́sàn ọwá jẹ́ nìkan tó wá lọ fẹ́ súnmọ́ lóru ìyàwó Aisha ó sọ̀rọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mọ́ ra àìtó Rasulullah sallallahu alaihi wasallam daraba khadiman lahu khat ní ìmọ̀rún sí ọlọ́run ọba kọ́ na ọmọ ọdọ̀ kan rí o wala imra'a bẹ́ẹ̀ náà ní ìrí kọ́ na ìyàwó ẹ̀ kankan rí wọ́lá dọ́rọ̀bà bí yẹ́dì iṣẹ́ àǹkọ́t ẹjẹ́ mọ̀ pé ọ̀fọ́ rẹ̀ nà kẹkàn rí lílà ń jà ìdà fi sẹ́bí lílà àyàfi tí bá fi ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba náà ló kù ṣùgbọ́n nípa nínà asòfin ọ̀fẹ́ ṣùgbọ́n fi òǹtẹ̀ dé léyìí tá a fara máa ṣàlàyé ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kọkànlá anla yàjúrò ha ìdáhàjárò ha ìlà fìlìbẹ̀yì nínú ìwọ̀ tá gbọ́dọ̀ tó fúyàwó àrùn pé a gbọ́dọ̀ máa bá yẹn dì táàbà wá fi bá yẹn dì ọyà jẹ ilé láti máa bá yẹn dì ilé àti gbọ́dọ̀ máa bá yẹn dì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ló jẹ́ pé yóò máa bá ìyàwó rẹ̀ yóò máa bá yẹn dì lọ́ní sáá yóò sì máa bá yẹn níta nípa yíyẹn dì àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ tó láti ẹni yẹn níbi ọmọ ọmọ òun náà ṣe ó fẹ̀kọ́ sí àwọn onímọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ lọ́tọ́lọ́wọ́n bá sọ pé wahjuruhunna fil madaja ẹ bá wọn ẹyìn wọn lódì níbi òbòsùn gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá fi ń gbé wá nípa nígbà tí ọlọ́run bá sọ nípa sàlébùlà ìlàjù náà zá nígbà tá a bá fẹ́ yanjú obìnrin tí ó bá fẹ́ gbọ́rọ̀ sọkọ lẹ́nu wọn wáàsí láàkọ́kọ́ sí i rifki wọ̀lì a ṣe wà fífún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí ọlọ́run ọba tọ́nà bá tẹ̀lé oore ni tí ọba tẹ̀lé àwọn yẹn lódì yìí onírìnrìn lọ́bá wá a lè yẹn bùsùn rẹ̀ lódì tá à ní sùn a lè sùn tì í ṣùgbọ́n à ní ni àwọn a lè ṣùgbọ́n à ní bá a sọ̀rọ̀ bá ti rí pé yóò mú wá lóore níbi yíyẹn dì ní pé yíyẹn dì ọjọ́ mẹ́rin ló gbọ́dọ̀ jẹ́ àrínú wọn tó sọ pé ó lè ju oṣù mẹ́rin lọ nígbà tá a sì rínú wọn tó sọ pé wọ́n ní ọ̀gbọ́dọ̀ àwọn kan sọ pé ọ̀gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ àwọn kan sọ pé ó lè jù lọ ìgbà yóò tá a bá fẹ́ ni. àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé yẹjú ìṣòlẹ̀ àjòrò bìtọ́ ìkàlẹ̀ máa náà ṣe ìfà kan wọ́n ní pé ó ṣètọ́ kéèyàn bá obìnrin yẹn dì yẹn lódì pẹ̀lú kéèyàn má sọ̀rọ̀ sí pàápàá obìnrin tí ọ̀lọ́rọ̀ gbọ́ kéèyàn ò sí bẹ́ẹ̀ fún ṣùgbọ́n wọ́n ṣàtótó lórí ọjọ́ òlè ní fi yẹn lódì pẹ̀lú ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ó di pé èyí ló sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn náà lódì ibùsùn tàbí èèyàn náà lódì oorun tàbí èèyàn náà lódì sísúnmọ́ ṣùgbọ́n pé sọ̀rọ̀ sí wọ́n ṣàtótó lè lórí àrímọ̀ àwọn olùgbọ̀nsán sọ pé ọ̀gbọ̀dọ̀ gbogbo mẹ́ta lọ wọ́n ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àjùmọ̀ lọ òjòwò tí a lọ́ lọ́bẹ̀rẹ̀ màlìkíyà nẹ́bílà wọ́n sàlàyé nípa pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé láyé sílùú ní mùsùlùmí ń yà jọba kọ́ fún pápá fún ọ̀sẹ̀ kò sì tó mùsùlùmí kan fún máa bọ́ ọmọ ìyá rẹ̀ ìyẹn di ìyẹn sì ní ẹ̀dì ọ̀rọ̀ ní ẹ̀dì ọ̀rọ̀ ni wọ́n gbà lérò pé ìgbà tó lẹ́ta nígbà tí a sì rí àwọn olùmọ̀ míì tó sọ pé tá a bá rí obìnrin tí ó bá wúlò fún ọjọ́ mẹ́ta yìí ń kọ́ àwọn tí wọ́n sọ pé bóyá kò wọ ìjọ mẹ́ta lọ wọ́n ní pé tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tó bẹ́ẹ̀ ṣe ọjọ́ mẹ́ta lọ kò lè ṣàǹfààní fún nípa ọkọ̀ sọ̀rọ̀ sí kí ọjọ́ mẹ́ta ọba fi wúlò fún kó fi yípo kúrò níbi ìjọ̀gbọ́n rẹ̀. nígbà tí wọ́n sì ṣàlàyé pé a lè yẹn lódì ìyẹn àwọn ṣàfihànyà bá a lè yẹn lódì tayọ ọjọ́ mẹ́ta kódà ó lè ju ọjọ́ mẹ́ta lọ dáadáa tí wọ́n sì ṣàlàyé nípa àwọn sàádé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó yìn àwọn lójú ìtàwádé mẹ́ta wáyé sálàm pàápàá jùlọ nípa pé tààrà gbàgbé fáwọn mẹ́ta yìí káàbùnù Malik ń bẹ́nu wọn odidi fifty days ilé ẹ̀ ló ń sọ ọlọ́run bàtà àwọn sàádé wọ́n fi yìn wọ́n lódì látàrí àwọn ṣàfihàn àwọn sọpọ́ ṣètọ́ fọmọ fúnbìn tó bá fẹ́ ya ìjìnbà láti bàyẹn di ju ọjọ́ mẹ́ta lọ wọn tàbá tó wá rí nípa pé ọkùnrin yìí kò gbọ́nà ìyẹlódì yìí kò wúlò fún ọ̀tọ́rùgbò lọ́wọ́ kan gbàdá ọ̀tọ́rùgbò ló kù nígbà náà. lúlù yìí ọwá lófin àwọn olùmọ̀ wọ́n sọ pé ọ̀sẹ̀ tó fún ọkọ tó bá jẹ́ láti bá ìyàwó rẹ̀ èyí tó ṣe kó jẹ́ ìjẹ̀gbà tó ṣe wá àṣẹwọ̀n tí ò gbọ́ tọ́yìn ẹ̀ tí ó gbà láti lò ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bọ̀ wáyé aláyẹ̀kúnná dọ́gbó ló bá rọ̀ tọ́ẹ́ kò gbọ́dọ̀ jẹ́ lúlù yìí kò gbọ́dọ̀ kan eléegun o kò gbọ́dọ̀ sì bá aláwọ̀ jẹ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ pé wọ́n bèrè bọ̀ hàn ẹ lò wọ́n ó tẹ́ ipa ti kà lọ sẹ́yìn pé ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ná ìyàwó rẹ̀ kankan rí àyàwó àṣàlẹ̀ wí bẹ́ẹ̀ àwọn ìyàwó yìí ẹni rí ni wọ́n jẹ́ nígbà tí ọkọ wọn náà sì jẹ́ ànábì ọlọ́run ṣùgbọ́n wa lónìí látàrí pé àwọn ọkọ náà ajẹ́nìkan tó yẹ pé ìpáyọ̀ ọlọ́run bá wọ̀ tó nǹkan ọlọ́run bá fi tì wá àwọn ìyàwó ìjàgbà kọlọ́run bá kó sàánú ẹnu kọ̀ọ̀kan wa ìsáhùn fi wá gbé kalẹ̀ nípa pé òṣèlú tó burú ìyàwó tó ṣe wá ṣe fún tí ò wúlò òṣèyàn lódì kò tiẹ̀ ní lápá rẹ̀ pẹ̀lú àǹfààní láti lò ṣùgbọ́n eléyìí owó ọ̀kẹyìn pátápátá iná ẹ̀ máa ń wá nípa lólò yìí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé wàá tó gbogbo òun ní ẹ̀dọ́gbọ̀n gbẹrọ mọ bàrà ẹ ẹ lè lò wọn ṣùgbọ́n lílo tó yẹ pé kò ní pín wọn léegun kò ní àwọ ara wọn jẹ bákan náà nínú àwọn òfin tí ń bẹ fún lílo yìí allah yezid àfidọ́gbé aláhàṣà ọ̀dà ọ̀bà ẹ ẹ gbọ́dọ̀ lo ìyàwó yín ìwọ o ẹ gbọ́dọ̀ lo ìyàwó yín tayọ ẹgbà mẹ́wàá tó kọ́ níbi Muhammad sallallahu sọ pé láàyè ìjìlá lò fọwọ́kọ̀ aṣáwọ́ta swat illa fi haddin min hududillah èèyàn gbọ́dọ̀ máa nà tayọ ẹgbà mẹ́wàá o àyàfi kó jẹ́ ìwọ kan nínú àwọn ẹnu àlà kan náà ẹnu àlà ọlọ́run ó ṣàgbèrè ó jáde bẹ́ẹ̀ lọ yóò yà ju mẹ́wàá lọ kò gbọ́dọ̀ ju mẹ́wàá lọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́mọ́tòmọ́ eléyìí tó jẹ́ bá àdéṣe àfa àbọ̀họ́rí náà ló fi jáde nù sọ̀rọ̀ ẹ̀yẹ wọn bákan náà ẹnu òfin ti ń bẹ fún lólò á ń la ayé tó gbọ̀lẹ̀ wájà ọ gbọ́dọ̀ nàyàwó rẹ lójú o wọ́n láyọ̀ kan tó gbà o sì gbọ́dọ̀ lá nígbà tó fi wá jẹ pé ó fi ṣe é dìsìn èèwọ̀ ni torí pa níbi sọ pé wọn náà tẹ̀tẹ̀ gbọ́dọ̀ wọ́n jà wọn gbọ́dọ̀ nà ẹ̀yọ́ lójú níbi àdìsí màáwí àbúnà hídà wọn gbọ́dọ̀ nà ẹ̀yọ́ lójú òwò látọkọ̀ tẹ̀ o sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó rìn sílé bákan náà nínú lílù yìí òun náà ní láyé kulè bá aláàdọ́ nìyí lánàá dọ́gba bá ọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé èrò pé ó súnmọ́ pé lólù tí mo fẹ́ lò yìí yóò dẹ́rù bá láti fi wá túnṣe lórí rẹ̀ ṣùgbọ́n tá a bá ti rí i pé kò lè wá túnṣe kò lè gbà túnṣe ká máa wọlé lò ó tá a bá ti rí i pé lólù tá a fẹ́ lò kò lè má túnṣe kẹ̀kẹ́ wá àgbọ̀dọ̀ lo obìnrin wa tí ọba ti ní má túnṣe wá ìlú lù tá a mọ̀ pé obìnrin tá a bá lò ó súnmọ́ kọ́lọ́run bó lò sọ́bà bíi dáadáa àti nínú àwùjọ yìí tó ṣe pé ìyàwó ọkọ tí ọ̀nà ìyàwó ẹ̀ rí wọ́n ti ìyàwó yẹn náà là ó sì gba ìgbà méjì pẹ̀lú alhamdulillah láti gbà náà ọlọ́run sì ní kí obìnrin yọ yọ tó sì padà di ẹ̀kọ́ láńlá fún tí ó ṣe irú gbìmí àyìmọ́ bákan náà nínú olúlu yìí à ń yẹrù fa àdọ́dọ̀bà á ní á ìdá àtọ̀ àjò kò gbọ́dọ̀ ló máa ò nígbà tó bá ti tẹ̀ láṣẹ rẹ̀ torí pé ọlọ́run bàbá lẹ́kọ̀ọ́ sọ pé fàyínà tó ànákùn fọlá tẹlifà lẹ́yìn lè ṣe léèrà tó bá ti tẹ̀lá sẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ sọ pọ́kọ̀ dẹ̀ tí wọ́n tọ̀ o eléyìí nínú àwọn ẹ̀kọ́ ètè pé agbọ́dọ̀ múlò nínú sùlámù lélẹ́yìí àwọn tàjẹ́ ó sàn ọlọ́run àwọn ẹ̀kọ́ yìí ìwọ̀ ni tá eh, a sì gbọ́dọ̀ múlò púpọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn ìwọ̀ tó yẹ kó pé fún ìyàwó rẹ̀ kò pé fún yọ wa bẹ́ẹ̀ sì máa ṣàlàyé nípa pé ó yọ ọmọ ọbú a sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí bákan náà nínú àwọn kan tí wọ́n fẹ́ jẹ́ ká mójútó gbígbé ìwọ̀ èyí tí ń bẹ ní ọrùn wa tá a fi kọ́ ìyàwó wa òun náà ni pé a ń yọ̀ ń fà a gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé a máa ṣe a máa pe ìwọ̀ wa tó ń pa Muhammad sallallahu alaihi wasallam sọ pé wàá nà lè àlékà àlékà àkọ́ ń bẹ fáwọn ìyàwó rẹ o ìwọ ètò ìpè wọn nílé ọ lórí ìwọ súnmọ́ bẹ́ẹ̀ o àgbọ́dọ̀ jẹ́ nìkan tó pé a máa súnmọ́ wọn bákan náà ayé àgànàláha ètò ìsàlẹ̀ lẹ́tọ̀ọ́ fìlẹ̀ kọ́ọ̀jì àgbọ́dọ̀ máa fún wọn ní yọ̀ǹda nígbà tí wọ́n bá gbọ́ yọ̀ǹda lọ́wọ́ wa páwọn fẹ́ jáde lọ ìṣòro dèjì jamaa bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ kí jamaa àwọn ziyara tó lè kọ́ tàbá wọn fẹ́ lọ bí àwọn alábẹ́wò àwọn alásùnmọ́ wọn wò ìgbà àmọ̀nà fi fìtínà nígbà tàbá ti kó kò sí fìtínà kankan ká fún wọn ní yọ̀ǹda rẹ̀ eléyìí nínú pé ipò tí àwọn ìyàwó wa ta gbọ́dọ̀ pé fún wọn ó gbọ́ yọ̀ǹda kó ń fẹ́ débi kan àsùnmọ́ fi ti ń lọ àsùnmọ́ púpọ̀ kaba rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká fún ní yọ̀ǹda ẹ má jà fàyè ní ìlà ẹ má jà fàyè sú ìyàwó wa eléyìí kò bá lè jẹ́ pé kí ìyàwó kò lè bá lásìkò sùn ti ní dàtò tàbá lè gbé lọ́bẹ̀ lẹ́yìn dára dáadáa lọ́wà tó fẹ́ jẹ́ ká pé fún àwọn ìyàwó wa. Allah yẹn ṣọ sí rẹ̀ ha ọ̀yẹ́ tó kúrò nípa. Wọn ò fẹ́ jẹ́ ká máa sọ àṣírí rẹ̀ ká máa sọ síta. Bíbẹ̀ torí ìyàwó mi lọ́pọ̀ ni. Dàbá ìwọ ọkọ yìí. Bẹ́ẹ̀ ti rí yìí kì í wẹ̀. Bẹ́ẹ̀ ti rí yìí. Ó jẹ́ nìkan tó pé ó máa ń hàn Bẹ́ẹ̀ ti rí yìí. Ó jẹ́ nìkan tí ó fọnu. Ojú ò tì ọ́ ìyàwó rẹ̀ ìdínà lílo ẹ̀kọ́ ti tún ṣe gbogbo eléyìí àyè bá ìyàwó ẹni dẹ́ńtà àgbọ̀dọ̀ mú jẹ́ dìgbà dáná sọ àléébù ara rẹ̀ fún àwọn èèyàn wọ́n tọ̀ irú ọkọ bẹ́ẹ̀ kò ní fún àwọn ara wọn jẹ́ yóò lè fún ìgbà ìyàwó ìjẹ́ ojútọ̀ rẹ̀ ni wọ́n tọ̀ wọn wà pẹ̀lú ojútì bákan náà wọ́n yẹ tẹ̀sẹ̀ yẹ náírà lójú lójú káwọn tẹ̀sẹ̀ yẹ náírà ọ̀dọ̀ ọjọ́ kọ òun ni màá sọ a ti sọ pé kí ìyàwó rẹ̀ ní wọ́n máa ṣoge tí ọ wọ́n náà gbọ́dọ̀ máa ṣoge sí wọ́n máa yẹ̀rin jákujàku yẹ̀rin ọ̀pọ̀ ọkọ̀ ní wọ́n máa rìn lójú ìyàwó rẹ̀ máa jẹ́ nípa tó máa dé sílá tọ́kẹ́ dáadáa tó jẹ́ nípa tó wọ̀ sọ tó lọ sọ tó àwọn tẹ̀kọ̀ sẹ́jẹ̀ rẹ̀ náà èmi ìdáàmú àfẹ́s ọmọ ànífẹ̀ẹ́ gbígbé máa ṣe ọ̀ṣọ́ níyàwó mi gẹ́gẹ́ ní pé mo ṣe nífẹ̀ẹ́ fún ọ̀nà àṣọṣọ sí mi ìyá náà bá ta ara yìí kó pẹ̀lú ọ̀rọ̀ bàbá rẹ̀ kí wọ́n sọ báyìí pé wọ́n làwọn ọmọ mi ti lẹ́jọ́ rẹ̀ nínú ní ìlúmárò àwọn obìnrin náà lè wọ kájà sí kí ẹ máa ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí máa ṣe dáadáa sí yóò ká máa sọ̀sọ̀ fún wọn ká máa rẹwà sí wọn arákùnrin kan nígbà tí àwọn ilé Muhammad sallallahu alaihi wasallam tó sọ àwọn ọ̀rọ̀ kan níjọ kan wọ́n wá ń sọ̀rọ̀ yìí nípa bóun ṣe máa ń múra tó ilé Muhammad sallallahu alaihi wasallam nígbà bá ṣe ní ìlú ìjàmà lọ́wọ́n bá bá tó rẹwà ní ó sì mú ìfẹ́ tó rẹwà kí wọ́n máa rẹwà táwọn ìyàwó ẹ̀ ọ̀dà ìdúpọ̀ máa wọ aṣọ tó fi kátì wọ́n máa wọ ọkì ìdúpọ̀ máa wọ aṣọ olóhùn kì ọ̀dọ̀jọ́kọ wọn ní ọ̀ma jẹ́ nípa ìdúpọ̀ máa sọ̀kì ọ̀ máa ṣọ̀ṣọ́ ìyàwó rẹ̀ máa lọ sọ ẹ kàṣọ rẹ̀ máa dán máa pọ́líṣì bàtà rẹ̀ fóun náà máa rí ọ pé òṣèlú wò lọ́kọ ọkọ nìyí ọkọ tó dá pé kó máa rí ọ kó máa rí ọ àlàáfíà ọkọ ìlú yìí tó tọ́ kì í ṣe fọ́ máa wá sí gẹ́gẹ́ bí àwọn òkú ìyàwó ọ̀sẹ̀ má bínú ọ látara pé wọ́n máa wọra nǹkan wà nínú igbó wọ́n lè wọ́n máa ṣe òkè títí ẹ̀kọ́ máa múra dáadáa àìsí ìrìn ìdọ̀tí karimi yabo amani yutolewa kwa kila mmoja ayi hasuna sanna pia maruka ya dada na rayuwa yau ìyàwó àjẹwà máa rúkẹ dáadáa sí má máa rúkẹ àbúrú sí ìyàwó rẹ ọkàn dáadáa ni wọn máa rò sí lóòrèkóòrè má máa rúkẹ àbúrú sí má máa rúkẹ lórí ti lọ sàgbé ń tàbí ẹni o lórí ti lọ gbẹmí gbẹgbẹ pé òkèdè àbúrò ń tàbí ẹni máa rò kàn dáadáa sí ìyàwó rẹ̀ má máa rò kàn àbúrò sí máa rò kàn olówó lọ́wọ́ má máa rò kàn kójú rò sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí yóò máa wò pé rárá o ìyàwó mi gbọ́dọ̀ lówó lọ́wọ́ o kó sí ọ̀pá akúlẹ̀ èmi ni mo gbọ́dọ̀ lówó lọ́wọ́ rárá tí wo ní kóhun náà ní ọ̀sán tó fi ṣe ní tí wo kọ́lé kóhun náà kọ́lé ọ̀sán tó fi ṣe ní tí wo ra mọ́tò kóhun náà rà ṣàbọ̀rọ̀ ń bẹ̀ ọ̀dà púpọ̀ ọkọ̀ onílà ìyàwó lọ ọ̀dà púpọ̀ ọkọ̀ onílà ìyàwó lọ tí wọ́n ìyàwó náà bá wá ní lọ́wọ́ má sì sí kí ló máa ń káyè sí ọkọ̀ rẹ̀ o má sì mú tó mú o ìyàrá rẹ̀ lẹ̀ bí wọ́n ní ẹgbẹ́ nípa ọ̀díjà ó sì ra rẹ̀ lẹ̀ púpọ̀ fún àdébí ọmọ ọmọ sọ̀rọ̀ àrùsọ̀lẹ̀ ògùn dúkìá tọ́lọ́run bá ní kí ìyàwó ju ẹyọ kan lọ ìyàwó pé méjì kò sí ojú ṣíṣe ni ara orin ni ìyàwó pé mẹ́ta kò sí ojú ṣíṣe ni ara dáadáa ni ìyàwó pé mẹ́rin ara dáadáa lọ́wà ṣùgbọ́n tí ọba ti wá pé méjì mẹ́ta mẹ́rin déédéé ọdọ̀ wọ̀ wọ́n kọ́ ọ̀ tọ́lọ́run bá pé kàmí tó sọ máa ń lọ pẹ̀lú ìgbìmọ̀ pẹ̀lú ìṣèlédé déédéé ọdọ̀ wọ̀ ọ̀gbọ́dọ̀ máa ṣe déédéé tí ó débi ju ohun ohun tó bá sùn lọ́dọ̀ ilé sùn lọ́dọ̀ ẹni kẹta ó sì máa pè fún ọmọ ọjọ́ kọ̀ọ̀kan ó sì máa pè fún ọmọ ọjọ́ méjì lọ́wọ́ bí wọ́n ti fẹ́ sí ṣùgbọ́n wọ́n ti ojú ọjọ́ mẹ́ta ti kálọ̀ ìwọ̀n yẹn àyàfi kan ti ṣẹlẹ̀ lọ́wọ́ fún ọkọ̀. bákan náà nínú nǹkan tó yẹ pé àtúgbọ́dọ̀ jẹ́ nígbà tí wàá wà ti mẹ́ta lọ òun náà ti fẹ́ ó lè jẹ́ ìjọba náà pé ìwọ lórí àwọn ọmọ ọ̀sẹ̀ máa kò fún wọn. bákan náà àwọn jẹ́ nìkan tí gbọ́dọ̀ bá ti fún alágbára tó kàwọn àǹfààní wọn lórí nínú àwọn ìwọ bákan náà nínú àwọn kẹtẹ pé a máa ṣe nínú àwọn ìwọ àwọn ìyàwó wọ́jẹ wá òun náà ni pé ká máa fún wọn àlàyé lẹ́ẹ̀kan tọ́ba ìgbà bóyá díkírù kòkòrò wọn jẹ́ nípa láṣù lọ́dọ̀ rẹ̀ kàtó kòkòrò sọ́dọ̀ àwọn ìyàwó yòókù tó wáyé pé àbílẹ̀kọ láfẹ́ kòkòrò jẹ́ nípa láṣù lọ́dọ̀ rẹ̀ kàtó kòkòrò lọ́dọ̀ wọn ilé ìjọba ní sọ́nà ẹgbẹ́ àbáfẹ́ sọ onípe nínú sọ́nà bí nínú sọ́nà àmẹ́rẹ̀ ìdàtàzáwọ̀dà rọ́jò lórí aláàfin tí a bá rí ọkùnrin tó fẹ́ ẹni tó jẹ́ bí kérò lórí yẹ́sẹ̀yẹ́wò àkọ́mọ ẹ̀dá sábà ọmọ ọ̀sán yóò lọ ọjọ́ méje lọ́dọ̀ rẹ̀ pé wà á jẹ́ wọ́n yìí tàtà sábà ọjà tó yẹ bọ̀ rẹ̀ lókè wọ́n bá ìkóbọ́ yá àdémígbọ̀ láfẹ́ ìdílékọ̀ ní àláfẹ́ ìgbà ẹ̀mí bẹ́ẹ̀ àdélégbọ̀ yìí àdélégbọ̀ àásùn àdémígbà lọ́dọ̀ rẹ̀ kó tó di pé a máa kún un fún wọn àwọn olùmọ̀wọ́ fi wọ̀n ara wọn wípé jẹ́ a lè pín ìfẹ́ láàrin àwọn Yahudi pé nínú ọ̀tọ́ náà bá gbé kọ́ ọkọ̀ lọ́rùn wípé bá déédéé lẹ́yẹ kó sì fẹ́ bá déédéé lẹ́yẹ kó sọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ pé muhabbatu muhallu rahman wọn tàn pé ní ìfẹ́ ọkàn máa wà ó ìyàwó tó fi dáadáa sí mi ìyàwó tó ń pa burúkú kan ní à ń nífẹ̀ẹ́ kẹ̀sìn kan ń tá a délé rẹ̀ ta bọ́lá wà wá sùn bẹ́ẹ̀ ni ìdílé láàrin àwọn obìnrin kọ́dà fẹ́ lórí ẹ̀ torí pé ìṣèdéédé ìtọ́lọ́wọ́n bá láàrin sí i níbi ìfẹ́ àìṣèdéédé ṣe níbi ìsúnmọ́ àìṣèdéédé ṣe níbi kíni òní fíìmù lọ àìṣèdéédé ṣe láàrin nígbà tí wíwá Muhammad sọ́ọ́lá àlùsọ́lá gbogbo wa ní ìlànà tó nífẹ̀ẹ́ sí ìyàwó àìsàn gbogbo àwọn ìyàwó rẹ̀ lọ. àpá àwọn ọmọ ọwọ́ létọ́ ọmọ rẹ̀ àbúṣẹ́ níjọ́ kan ولكل أبني ذكر لهم مبلغا لا يبغنك هذه التي اعتبرها حسنها وهو رسول الله على النجاح ممكن تكي وورك ممكن جو كايو لوري أمي وسيكون يفير كان يبي نفسي لوري رẹ̀ ó tayọ ìyàwó ìsàlùsí ní ó sì gbé lókè gbàlérò ọkọ̀ sọ́sù ọkọ̀ sọ́sù قبل أن أغزل بصر يفعل إذا أغزل الثاني ذكر وسيلة وتصف ìyàwó àṣọ ìsì ọmọ rẹ̀ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá ìfẹ́ àlẹ́bí fọlọ́run ìfẹ́ Aisha fọlọ́run bá ti lè ní sókè àlẹ́bí ọmọ ọ̀sán ọ̀sán tó gbọ́n bí lágbè ní ẹsẹ̀ àbẹ̀ alẹ́ tó oníṣẹ́ fíjọ́ alẹ́ tí ọ̀pẹ sọ wọ́n ní àìsà ah, Aisha ni ó ti jẹ́ pé àwọn ẹ̀dá ìlú ìjọba ní àwọn ìdílé àti àwọn àti àwọn náà á ní ìfẹsẹ̀ ìfẹsẹ̀ kan lọ lọ́wọ́ tó máa ń sọ sí ìgbà yẹn. Lọ́gbẹ́ jẹ́ pé tàbá bímọ náà á ní ìfẹsẹ̀ ọmọkẹ́ ọmọkẹ́ lọ sọ̀rọ̀ sí síta ọ̀. Iná kì í jọ máa pé kọ̀ wá ṣètọ́. A gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé a máa béèrè láti jẹ́ pé kí ọkọ wa kọ́kọ́ wá láyé Jésù lè múra sí. À ń tẹ̀sán ìtọ́lá kan kọ̀sẹ̀ tán tí obìnrin kọ́ máa fi èyí tó pọ̀ wọ́n kọ̀ النبي محمد صلى الله عليه وسلم لا تسلم ولا تطلع فوقها تستخرج صفتها obìnrin tó gbọ́dọ̀ má bìrì ó pé kí wọ́n kọ àti òun tọ́lú kí àtẹ́lẹ́gbà àgbàlagbà tó fi àtẹ́lẹ́gbà máa kú gbọ́dọ̀ fẹ́ àti ẹ̀kọ́kọ́ nítorí tọ́lá bá ti ó fún gbogbo ọ̀gbẹ́rẹ́ àdúgbò tí obìnrin máa ń bèrè pé kọ́kọ́ ọ̀rọ̀ ọkọ̀ ọ́ kọ́kọ́ ọ̀rọ̀ ọkọ̀ ọ́ ni a máa máa ń jẹ máa máa ń jẹ ara yín òun ló dáa jù àyàfi tí pàdùsẹ̀ ká ló Muhammad sallallahu alaihi wasallam nínú ìwọ̀ kí ọkọ jẹ obìnrin tọkọ gbọ́dọ̀ fún ìyàwó wò nínú kó tọ́jú ọmọ rẹ̀ tó láàṣọ gbọ́dọ̀ bá tọ́jú ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ bá tọ́jú ọmọ èyí tó bí fún ọ̀rẹ́ èèyàn ni ọgbọ́dọ̀ fi àjọ ọmọ rẹ̀ nítorí pé ń sì ọ kò mọ fi àjọ ọmọ ilé ìsinmi wọn bá díẹ̀ tá a lè sọ nínú ìwọ tí ọkọ tó gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ nínú ìwọ tó abẹ lọ́hùn ibi yòówù tí ọlọ́run pé kí ẹnì kọ̀ọ̀kan kó kù sí tá fi ń ṣe àwọn ìyàwó wa ọlọ́dà ṣàforíjì fún wa o kó sì ṣàtúnṣe wa òtútù bá kò lórílẹ̀ ayé má jẹ́ àwà nílé pé pé àwa ní ọlọ́dà lọ́wọ́ jòwó lọ kì í fà á tàfi ní ọlọ́dà lọ́wọ́ lọ́wọ́ nítorí ìwọ ìwọ èyí tí ó bá jẹ ìyàwó wa tó yẹ ká fún ọlọ́dà ṣàforíjì kó ṣàtúnṣe wa o ìbẹ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين كل إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته